الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti tí fẹ́jú ẹlẹ́dàwà ti ṣe Allah subhanahu wa ta'ala káàkì jẹ́rì ìjọ́kan ṣoṣo ẹ̀ káàkì tí rílẹ̀ fún Allah subhanahu wa ta'ala kí olùkan ìjẹ́sì tọ́jú ní gbogbo ìtẹ́sí ẹ̀fọ́n kùnkùn tó jẹ́ ìgbójíṣẹ́ àlẹ́gbọ́wà Muhammad صلى الله عليه وآله وسلم عليه وسلم قاسي طري كاسي مجموعة نبوة محمد صلى الله عليه وسلم صلى الله عليه وآله وسلم أكيد الدعاء واتشاوى نقال لقوني مدني لميكي أكيني أتلقى تلوري سلام الله pàápàá jùlọ alága ìjókòó tó ní Prọfẹ́sọ Abdulkarim àti àwọn bàbá tí wọ́n wà ní ìkàlẹ̀ bàbá wa ìgbẹ́ ní ìlú ayé bólẹ̀ tó kà níbi aṣọ àwọn àlejò wa àti ẹ̀yìn ní àti ní èyí tí ó pa wá lẹ́rìn ní àwọn ọmọ wa ọlọ́run tí ó pa wá lẹ́kùn àwọn ọmọ náà ọlọ́run jẹ́ kí wọ́n yíò kí wọ́n yíò kí wọ́n ṣe àṣeyọrí kí wọ́n sì ṣàṣeyọrí ọlọ́run tí wọ́n lọ́ba alálùbáríkà ọmọ tí ó wúlò fún aláyé ní kọ́rọ̀ sàárè àti gbangba ìfẹ́hámà ní kọ́lọ̀ ní ṣàwọn ọmọ. A ti gbogbo wa ní ṣíṣe ti Islam tó bá gbogbo ààyè ìjókòó àti ìyẹ́fúnni pé àlàáfíà ọlọ́run àánú rẹ̀ àti orí ajẹ́ ìjẹ́sán rẹ̀ tí jálù báríkà kó máa bá gbogbo wa gbé. Níjókòó tòní àsìkò díẹ̀ náà la fẹ́ lò torí gbójú ọjọ́ ti ní ìtafẹ́ ti bára sọ̀rọ̀ ṣókí lédè gẹ̀ẹ́sì tí ó yé ìyà sí ibi orí ìdínà changing and school for the holistic therapy of the next generation wọ́n ní ìbáṣepọ̀ tó gbọ́nmá láàrin ilé àwọn ọmọ wa tàbí títí láàrin àwọn òbí àti ilé ẹ̀kọ́ àwọn ọmọ wa fún ẹ̀kọ́ tó lè kóró tó sì jẹ́ ẹ̀kọ́ èyí tó kárí fún ọjọ́ ọ̀la gbogbo wa lápapọ̀. Ẹ̀yin olùtẹ́sí sí ni alákọ̀ọ́lé àkọlé yìí ó rán wa létí nǹkankan tàbí ó jú wa níwò nǹkankan tàbí ó pè àkíyèsí wa sí nǹkankan tàbí tàwájí sí nǹkankan kí ni nǹkan náà o náà ni pé kò sí ilé ẹ̀kọ́ kankan ní ilé ayé ìgbésùnlẹ̀ tó dáa tó tó lè rọ́pò ilé tí kálukú wa kò ṣeéṣe kò sí sí ilé kankan kódà tó fi dórí orísùnmí kọ́kọ́ ọmọ wa nínú ilé afẹ́kọ̀ọ́ ìlú kò lè kọ́ sí ààyè ilé ẹ̀kọ́ nípa tí ilé ẹ̀kọ́ bẹ́ kó lùdè sí ayé ọlọ́mọ kò lè kó lẹ́ẹ̀kan sí kò sí ilé ẹ̀kọ́ kankan kó lè kó nípa tí ilé kọ̀ọ̀kan kó lára ọmọ ìyẹn táwọn òbí ó kó lára ọmọ ipa tí wọ́n bẹ́ tó ojúṣe wọn tí wọ́n bẹ́ ṣe iṣẹ́ wọn tí wọ́n bẹ́ ṣe kò sí ilé ẹ̀kọ́ kankan tó lè ṣe kò sí sí òbí náà kódà kó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìwé tàbí inú ẹ̀kọ́ kan tó lè ṣe iṣẹ́ tí ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ní ìgbésí ayé àwọn ọmọ wa nítorí náà ẹ̀yin òbí bàbá àtẹ̀yìn ìyá ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ àmọ̀dájú tí kò pọ̀ mọ́ iye méjì lójú rẹ̀ pé mọ wípé àwa àti ilé ẹ̀kọ́ àwọn ọmọ wa yẹn ni àwa òbí àti àwọn olùkọ́ àwọn ọmọ wa a gbọ́dọ̀ wà ní ìfọwọ́sowọ́pọ̀ tí ò bá ti sí ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwa àti ilé ẹ̀kọ́ tó jẹ́ pé àwọn olùkọ́ ọ̀bẹ̀ náà ní jẹ́lé ẹ̀kọ́ tó èèyàn ló wà nílé ẹ̀kọ́ la tún tó bẹ̀ nílé ẹ̀kọ́ tí ò bá ti sí èèyàn lẹ́kùn sẹ́kọ̀ọ́ kankan bá ìkọ́ lẹ́ torí òfurufú tàbí òfurufú gbájá kò lè kọ́ wọn ní ìkankan ìbáṣepọ̀ tó gúnmọ́ ìfọwọ́sowọ́pọ̀ tó mọ́yán lórí àti ìmọ̀ bára ẹni sọ̀rọ̀ lóòrèkóòrè láti ìgbàdégbà tá ń pè ní two-way communication ó gbọ́dọ̀ jẹun bí ó gbọ́dọ̀ jẹ kókó kan tí ó gbọ́dọ̀ tún tàbá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ti pàtàkì lẹ́yìn wọ́n ọ̀la ẹlẹ́dàá wa ti ṣe Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú Al-Qur'an ó ní ya ayyuhal ladina amanu qu عليها ملائكة بلاد شداد

ó ti ṣe iṣẹ́ níkẹ́ ẹ̀dá gbogbo àwọn ọmọ náà tàbáwà pàá gùn síwájú ó ń wípé ẹ̀yin olùkọ́ tẹ̀m̀bẹ́lẹ̀ ẹ̀kọ́ ààbò ara ara o Awọn bá ní kọ́ lẹ́kọ̀ọ́ ààbò wọn ó wá ń túmọ̀ sí pé ẹ̀yin òbí àti ẹ̀yin olùkọ́ ààbò ara yín dọwọ́ ara yín ààbò àwọn ọmọ tọ́lọ̀ jogún òbí ọmọ tàà kó tọ́lọ̀ ẹ̀yin olùkọ́ ó tún dọwọ́ àwọn méjèèjì ó baye pé báyé báyé parí kan apárí apá kan tàwádá apá kan sí apárí ọ̀tún adá gbogbo ẹni tó bá ti rí yóò rí pé àbùjẹ kùkù wà pé èèyàn bá kọ́ tó sì tó fi kọ̀ tó lẹ̀ gbogbo ẹni tó bá rí yóò ní kí ló dé sí òsì nítorí náà méjèèjì òun ni wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ká tó lè rí àṣeyọrí òjíṣẹ́ Muhammad Sọ̀wọ̀mọ́ọ̀bù àléwà àríwà sáwá ń fọ́ ilé ìsí wẹ́wẹ́ nígbà tó sọ wípé kò lókò mọ̀rọ̀ wà kó lókò ni ẹni tí tó àwọn ẹran tí ń dà wọ́n ó bẹ̀rẹ̀ bí wọ́n jẹ kó o ní ó mọ̀jú láwọn ẹran yẹn tí wọ́n fi ní jẹ oko olóko yóò ti ń ṣẹlẹ̀ ní ìsìn láàrin àwọn àtàwọn fúlàní darandaran ẹran ó jẹ oko àwọn tó ń gba ẹran yẹn ní áàpì kìí ṣe àwọn ẹran láàpì tó báwọn ni ò mójútó kódà bí wọ́n bá ṣe ọgbà sí nìkan

ìfò rẹ̀ ti mójútó wọn alámòjútó ni ní ìbájọ̀bí ìsọ̀dì lórí àwọn nǹkan tọ́lọ̀ fún yí ní kàpá kí ọkọ ọlọ́run fún ní kàpá lórí ìyàwó ìyàwó ọlọ́run fún ní ọkọ rẹ̀ àtẹ́kọ́ àtìyàwó ọlọ́run fún wọn ní kàpá lórí ọmọ olóògbà tó yẹ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn a máa pé kí nìkan ní broken home ilé tó ti fọ́ tàbí tó ti túká tàbí ìdílé èyí àwọn ọmọ tó bá bóòdè nígbà àwọn tó bá jáde nínú rú ìdílé tí kò sí àjọṣepọ̀ tàbí ìbáṣepọ̀ tó gún láàrin bàbá àti ìyá inú ilé orí àwọn ọmọ ni yóò ti padà fún wọ́n èé bèèrè lọ́wọ́ èèyàn tí yóò gbìmọ̀ pé ilé tọ́mọ èyí ti jáde ilé kan tí kìí ṣe ìpínlẹ̀ aláyọ̀ rí bàbá gba bí iṣẹ́ lọ ibi náà ti kọ́mọ̀ ni pé ń bọ́ sí ní aṣọ ọmọ bá já ọmọ léèrú wọn ò ní so báṣọ rẹ̀ bá ya wọn ò ní ràn ó lè má wọ bàtà wá tó bá jẹ́ pé ìbọ̀sẹ̀ jápẹ̀ ní sọ́ọ̀tù funfun ní ilé ìwé ó lè wọ funfun kan dúdú kan ó lè dé láàárọ̀ kó ní inú ọ̀run kí ló lé kínú fi rán àwọn olùkọ́ ìbéèrè pé kí ló jẹ láàárọ̀ yìí alóhùn ìjẹ̀ ìkọ̀kan màmá rẹ̀ ń kọ́ olùtò Bàbá ń gbọ́ oyè ètò. A ti rò pé wàhálà ń ṣẹlẹ̀ nílé. Ọmọ mi ò ní wọ́n fún un lówó kó ń lọ ra oúnjẹ. Ìgbà tó wọ́n ń lọ lọ́nà owó sọ́nù yóò wà gbé kunlé wá sùkú lóòrùn sọ̀kan. Oró Àbí ọmọ tó ní obìnrin nílé ìwé ìrúlé ìwé tó ẹgbọ́kùnrin àtòbìnrin lẹ́lẹ́ ó gbá ìdí ẹ̀ àwọn olùkọ́ máa ṣàkíyèsí obìnrin lọ́mọ ẹ̀ máa sábà lù kí ló dé ó rí pé bàbá òun ìmọ̀ ń gba etí ìyá òun ṣòro ó sì rí pé ìyá òun obìnrin ni bàbá òun ọkùnrin ìbọ́kùnrin lòun náà obìnrin ní fájú òun jẹ́ kó máa gbá etí ẹ̀ ní bàbá òun tó máa ṣe ní ìjọ máa gbá etí ìyá o wà àkádà bẹ́ẹ̀ lórí ẹ́ra àwọn obìnrin mẹ́rin nínú àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké ìka kan ò lè rù wọ́n ní kò níwọ̀ wọ́n fúrọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ pẹ́ẹ́rẹ́pẹ́ ní tọ́kùnrin kan bá sọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ yóò àtàyà síta ó rí pé bẹ́ẹ̀lì ìyá òun ṣe máa da ọ̀rọ̀ má bàbá òun lẹ́nu nílé ẹni tí wá bá sọ̀rọ̀ ọkùnrin bàbá rẹ̀ sì jọ́kùnrin bí ìyá ṣe ń ṣe fún bàbá lé òun náà lẹ́rìí ló máa ṣe ibẹ̀ làwọn olùkọ́ tí wá máa ń ṣàkíyèsí pé ó dà pé ìtúnṣe tọ́mọ ẹ̀kí wá wàhálà dààmú ìṣòro ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé làwọn olùkọ́ nílé ìwé ti ṣe gíní tí wọ́n ti tò látara tí wọ́n rí látara ọmọ wọ́n wá pé àwọn òbí òun fún jókòó wọ́n wá ṣe wọ́n wá gbà wọ́n ní márùn tó pè ní kánsẹ́lì wọ́n tó wá tọ́ wọn sọ́nà sáàpè ní gáíjà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òbí náà máa ṣàkíyèsí lára ọmọ nílé àwọn ìṣe déédé ń bẹ nílé ẹ̀kọ́ kọ̀ọ̀kan òyìnbó kan wà tí mo ti sọ sẹ́yìn màá tó tó sọ The progress of a school is a function of the quality of the parents. Lẹ́ẹ̀kan sí. The progress of a school is a function of the quality of the parents ìtẹ̀síwájú dáadáa àti ìdàgbàsókè rere fún ilé ẹ̀kọ́ kan dá lórí irú àwọn òbí tó ń kó ọmọ sílé ẹ̀kọ́ yẹn tí wọ́n bá pe ìpàdé òbí àti olùkọ́ tó bá jẹ́ àwọn òbí tí ń kàn máa fowó ránṣẹ́ sílé ẹ̀kọ́ tí wọ́n wá sípàdé òbí àti kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ nílé ẹ̀kọ́ yẹn àwọn òbí yẹn ò nílé ráàyè dájú tó sì pàkíyèsí àwọn tó nílé ìwé bẹ̀rẹ̀ látòrí olùdásílẹ̀ àwọn aláṣẹ ilé ìwé àtàwọn olùkọ́mọ̀ onílé pàtí òfin wọn sí ilé ìwé wọn ò ní lo dàgbàsókè látara báwọn òbí yẹn ò kópa tó yẹ kí wọ́n kó níbi ìdàgbàsókè orí ìwé nítorí náà àwọn òbí tí ó bá pẹ́ pàdé òbí àti olùkọ́ tó ní ó ti sanwó wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn tó jẹwó ni ọ̀rọ̀ àwọn tó jẹwó nìkan kọ́ wọn máa ń sọ ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iléèwé àbílẹ̀ ẹ̀kọ́ tàwa mùsùlùmí ló jẹ́ pé àárín ọjà òkùsà lákùnbá bí láti lọ máa gbọ́ pé ṣetánkáwà muslim kìí dà kò lọ bí èrí o ẹ̀ẹ́ muslim ọ̀rọ̀ wá jẹ́ tó ti pọ́ bá rẹ̀ ọmọ mi lánàá àfá kankan kọ́ ló náà wù olùgbọ́ kankan ò náà ọmọ rẹ̀ ló máa ń tèrè pálídà tó jáde ní ṣùkú tí ò wá mú o ibẹ̀ ló ti fara kan yóò lè ṣùkú ní ẹ̀kí ṣe kí ni yóò ti lọ wù o nítorí náà ẹ̀yin òbí ìbá ń wí fún yín omi àkọlé ọ̀rọ̀ wa tòní wípé ẹ̀yin ọlá wa kó lè dáa ó dá lórí ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwa òbí àti àwọn olùkọ́ tó wà níbo ilé ẹ̀kọ́. Àwọn olùkọ́ kan ń bẹ àdámọ̀ tí wọ́n ni tí wọ́n burú. Ìyàtọ̀ ń bẹ nínú kéèyàn lè àti kéèyàn burú. Àwọn èèyàn máa ń ṣe àṣìṣe yẹn púpọ̀ lọ́dọ̀ ẹ̀yìn obìnrin. Wọ́n lóbìnrin yẹn ti burú jù ó wíkẹ̀ rárá ó ilé omi kò burú yẹn pé kèé gbàgbàkúgbà ìyàtọ̀ ń bẹ láàrin tí è e gbàgbàkúgbà tẹ tó burú ẹn tó burú ní ibẹ̀ yóò máa ṣèkà bí kó fẹ́ fọ́mọ lónìí kó fomi yẹn gún lẹ́nu ẹfún mi lójú àfomi yẹn gún lẹ́nu ó rùgbà ọmọ yóò wà máa sunkún ń jẹ́ ṣùgbọ́n obìnrin tó lè rí pé yóò sọ ọmọ yẹn tí mú mi gbogbo ọ̀dọ̀ mú mi yẹn kó dá sára yóò kọ̀ ní ọ́n tí ó mú mi tí ò ní máa dá omi yẹn náà gbogbo tí kò ní jẹ́ kọ́ máa máa játọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú kàn máwọn àpẹẹrẹ kéde wọn náà àwọn olùkọ́ àwọn tó lè náà rọ àti ẹgbẹ́ àtàkùgbà fọ́mọ lọ́dọ̀ àwọn òbí wọ́n ní títà yẹn burú bẹ́ẹ̀ sì ní títà yẹn lé ní kò fààyè gbàgbàkúgbà kọ́mọ yìí lè wúlò lẹ́yìn ọ̀la Tẹ́yìn náà bá wá wálé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí secondary school. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà tí máa gba fóònù lọ́wọ́ àwọn ọmọ ọ̀tá àwọn olùsíkù. Mo ti ní tíṣà lórí, èmi ni mo fún ní fóònù, ìgbàtí ìdílé mo ní kó máa fi pè mí. Pípè wo ló fẹ́ pè, ṣe báwọn olùkọ́ ló lọ bá tọ́mọ̀ ìbá bá pè mí o wọ́n sọ́dọ̀ wọn wọ́n pè mí o wà sọ́rọ̀ tó mẹ́sọ lójú ṣùgbọ́n òbí òun kò ní gbẹ́kọ̀ọ́ tí a bá bí àmìṣà yẹn wọ́n wíkẹ̀ pápá àwọn àpá onírùngbọ̀n yẹn ma tí bọ́ a máa dá àwọn àpá onírùngbọ̀n yẹn ló fẹ́ kí ọmọ rẹ̀ ó ta àwọn ló fẹ́ kó mi àwọn ló yẹ kan lánàá kí tó nílẹ̀ nítorí àsìkò torí tí mo sàlérò ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo sì ti 25 minutes mo fẹ́ 19 Mo ní láti ọ́tẹ́ nítorí títà ìrònú, secondary school teacher ni ó ní. Mo ní láti jọ tí láti 1999. Mo máa wọn mọ́tẹ́ mo kọ́ dé bí pé wọ́n wọ́n bá ti ẹ̀kì. Òbí wọn ò kí mi rí pé yóò bá gbàdó ránṣẹ́ lóko. Láti lo Mi ò tí ìwé tó wá dúpẹ́ lọ́wọ́ arílẹ̀ ọmọ mi pàtàkì wà ẹ̀. I haven't seen it in my life. As a teacher, kó bí lọ wá ìwé ni adúpẹ́ ọmọ wá pàtàkì wà ẹ̀ kì rárá mi ìgbọ́rí. Àwọn purchasing power wá ti kéré ní òkú torí inflation wọ́n lè wá góńjẹ nǹkan kan fẹ́ mọ àtàwọn ẹgbẹ́ rẹ̀ àmọ́ pé kí wọ́n wò bí sùnsùn kéé rọrùn àti kí wọ́n wò olùkọ́ sùnsùn títà kéé rọrùn ṣùgbọ́n ó yá lẹ́nu wọn láti kan títà má délé fún gbogbo kùjẹ̀kùjẹ tán lára ọmọ nlé olùkọ́ ni ò dáa bọ́mọ ọ̀bá mọ̀wé àwọn tíṣà ní ọ̀kọ́ ọmọ dáadáa wákàtí tọ́mọ lò lọ́dọ̀ rẹ̀ lé àti wákàtí tó lò nílé ìwé nílé ẹ̀kọ́ jọ gbé síra wọn kó owó ibi tọ́mọ rẹ̀ ti lo àsìkò tó pọ̀ jù àwọn ẹ̀kọ́ tí ó jẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ ó jókòó sínú tí ó jẹ́ kó jókòó sókàn àyà rẹ̀ tí wọ́n ti fi kọ́ ọmọ yẹn wá láti ilé ọmọ tó jó ní ìgbéraga láti ilé ọmọ tó jẹ́ ẹni tí fojú tẹ́ndẹ́lú èèyàn láti ilé ọmọ tí fojú rẹ̀ léèyàn ọmọ tí ò kàgbàlagbà sí kí ìwọ ìyá tàbí bàbá náà tó ti ṣe kíni tó kín lẹ́yìn àti rí ọmọ tó wá sílẹ̀ ìwé tí ò pé báyìí sí ẹ̀ láì sí tíṣà sí tí ó ṣẹlẹ̀ ẹ jẹjẹjẹjẹjẹ má bọ́ ọmọ mi ìwé ọmọ mi fún mọ́ yóò mọ́ ọmọ wá sí bá ọmọ ẹ̀kọ́ wo ni tíṣà tó yẹ̀yẹ́ lójú ọmọ yẹn ọmọ rẹ tọmọ rẹ ó wa wípé ẹ̀yin wa ẹ jọ̀wọ́ a ẹ lo àsìkò tó wúlò pẹ̀lú àwọn ọmọ yín nílé ẹ mójútó irú àwọn ọ̀rẹ́ àtàlábàárí àwọn ọmọ yín nílé ẹ mójútó báwọn ọmọ wa ó ṣe máa lo àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tó gbajúmọ̀ jù ní bóòlù tí mo mú lọ́wọ́ yìí lọ́nà tí ò fi ní ṣe wọ́n lọ́tẹ̀ ẹ tì wọ́n lẹ́yìn ẹ sì ràn wọ́n lọ́wọ́ lórí kíni ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ẹ̀kọ́ wọn ẹ béèrè lọ́wọ́ àwọn olùkọ́ tọ́rọ̀ yé ọ̀nà wo lẹ́lẹ́ gbà táwọn ọmọ yóò fi tẹ̀síwájú níparí lórí ọ̀rọ̀ ẹ̀yìn òbí ẹmọ́ ọ̀bẹ̀ lọ́rọ̀ ẹ̀nà yí lórí èyí á lè ṣe gbogbo wàhálà tọmọ ó yá yàkúyà o lọ́n pè ní àkọ́ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ kìrìsà bí ìkọ́ o ṣùgbọ́kọ̀ọ̀gbà ni wọ́n á wà máa bẹ̀lọ́ pé náà hábùlà náà ní àjùwà jìnà وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما ìtumọ̀ rẹ̀ Olúwa o sí àwọn ọmọ wa ojú sí àwọn ọmọ wa ní aṣáájú àwọn ẹni rẹ̀ sí ẹ̀yin olùkọ́ ẹ máa kọ́ àwọn ọmọ yẹn pẹ̀lú ọkàn mímọ́ wọ́n ní the reward of the teacher is in heaven àwọn tó sọ àwọn kan ló rọ́ǹdì ọ̀rọ̀ yẹ o ọ̀rọ̀ tó bá ṣe ẹ̀rí àmú ní o kò sí iye kí á lè san ní písà láyé tó lè sanwó oṣẹ́ tí písà ṣe àwọn tí ó wà ní a máa wí fún ẹgbẹ́ làjíṣẹ́ tó bá jẹ́ kọ̀ǹsọ́táǹtì tí wọ́n bá gbé pẹ́ṣẹ́ǹtì kan wá tó ṣe ní pẹ́ẹ̀kì tó kú ó ti kú ẹnìkan ló pa títí tàbá ṣáàtì ṣe ó pa gbogbo orílẹ̀-èdè rú ẹwà àwọn ọmọ tó ń ka 3 times 1 2 2 times 2 4 tíṣà tó wá kọ́ wọn 2 times 1 6 2 times 2 7 2 times 3 13 ó wá kọ́ gbogbo wọn lọ ṣáà ẹwọ iye ọmọ tó ti pa bí wọ́n ẹ́ ló pa wọ́n lápàáyé ló yẹ kí àwọn olùkọ́ ló yẹ kẹ́ ẹ mójúmójú àwọn ló yẹ kẹ́ ẹ máa kẹ́kẹ́ ẹ máa jẹ ẹ̀yẹ òbí torí náà yẹ olùkọ́ òtítọ́ ọnú àti ìbẹ̀rù Ọlọ́run kẹ́ ìyá máa fi ṣiṣẹ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbọ́ mi àbá ìtẹ́ jáde primary fíìsì ẹ̀ tí parí ẹ̀kọ́ yín o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ tẹ̀síwájú níbi ìmọ̀ gbọ́rọ̀ fáwọn òbí yín lẹ́nu tẹ́ bá ti dé secondary school ẹ̀rí pé tẹ́ṣẹ́ gbọ́rọ̀ sólùkọ́ lẹ́nu kò ní rí tẹ́ secondary school àwọn secondary school Primary from six down, you will see. Stand up, you will stop. This secondary square of the church, you move it to let us go. Ẹ má lọ kọ́ sí irú àwọn ọmọ ẹgbẹ́ òòrùn níparí gbogbo wa pátá olùkọ́, òbí, àwọn aṣáájú ẹ̀sùn àti àwùjọ lápapọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa pa ọwọ́ pọ̀ ká dìnà ṣọ̀kan lórí àti fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó lè tóóró tí yóò jẹ́ kí ọjọ́ ọ̀la wa kó dáa. Àbí Allah subhanahu wa ta'ala kó ṣe àwọn ọmọ wa ní ọmọ alálùbáríkà ọ̀nà wa náà lálálùbáríkà ilé ẹ̀kọ́ kọ́ńtì tàbí ìfọlọ́bà ní ilé ẹ̀kọ́ alálùbáríkà ọmọ láti lọ sí kiri àṣẹrẹ tọ́lọ sí àṣẹrẹ sí àṣẹrẹ àti àbàbà náà sọlọ bá wà lẹ́nu bí iná muhammadu wa aláàrí ọ̀sọ́rí àjùmọ̀rí wa sọlá mọ́ tẹ̀sí mọ́ tẹ̀kọ́